mo kí yín káàbọ̀ sí àjọ àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ẹ̀rọ ayélujára ruth ọlájídé ni orúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá àwọn olùpèsè ìlà ayélujára ní orílẹ̀-èdè nàìjíríà ní ìdojúkọ tí ọ̀pọ̀lọpọ̀ kò sì ní àǹfààní láti lo ẹ̀rọ ayélujára wọn látàrí ìlà abẹ́ omi tí ó já tí èyí sì fa ìdádúró ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ orí ẹ̀rọ ayélujára ìlà iléeṣẹ́ ti glo nìkan ni ọ̀rọ̀ yìí kò kàn tí iṣẹ́ orí rẹ̀ sì ń já geere léyìí tí àwọn ènìyàn ti ń gbóríyìn fún iléeṣẹ́ náà fún àboríyọ ti sáà yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án olùbàdàn ti ìlú ìbàdàn ọba lẹ́kan balógun alíokùn mádékejì pa ipòdà ní ẹni ọdún mọ́kànlélọ́gọ́rin lẹ́yìn àìsàn ráńpẹ́ olùbàdàn darapọ̀ mọ́ àwọn alálẹ̀ lẹ́yìn ọdún méjì tí gómìnà ṣèyí mákindé ti ṣe gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ fún un ní ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí olùbàdàn gómìnà mákindé ni ó sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jíṣẹ́ tí ó wáyé láti ọwọ́ olóyè sulaiman ọlárẹ̀wájú àkójọpọ̀ ìròyìn fi yé wa wípé ilé ìwòsàn university college ti ìlú ìbàdàn ni ọba balógun dákẹ́ sí ní ìrọ̀lẹ́ àná márùn-ún ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ àjọ tí ń gbógun ti ìwà ọ̀daràn ní orílẹ̀-èdè nàìjíríà ti fi àwòrán àwọn ẹni afurasí lórí ẹ̀sùn kan tàbí òmíràn sí orí ìtàkùn ayélujára léyìí tí olùdásílẹ̀ iléeṣẹ́ ìgborúkọsílẹ̀ fún ẹlikọ́pútà àti alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ ẹni Emmanuel Wisdom Oko àti Angel Odumodu wà lára àwọn tí àwòrán wọn jẹyọ nínú àwọn arúfin náà àwọn ẹ̀sùn tí wọ́n fi kan iléeṣẹ́ wọn ni ọ̀tẹ̀ olè irọ́ àti owó ẹ̀rú gbígbà tí wọ́n sì wí méjì tí ó lè ṣe atọ́nà fún ìjọba láti rí wọn mú kí ó kàn sí àgọ́ ọlọ́pàá tí ó bá súnmọ́. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ti pè àwọn olùpèsè sìmẹ́ǹtì ti iléeṣẹ́ Dangote àti BUA sí ìpàdé láti jíròrò lórí ọ̀nà àbáyọ sí ọ̀wọ́n gógó àti ìfikún owó ìkọ́lé àti owó ilé látàrí ọjà wọn tí owó rẹ̀ lọ sókè sí i. ọ̀kan lára àwọn agbẹnusọ ẹni Abbas Tajudeen wípé àwọn olùpèsè sìmẹ́ǹtì náà ti fi owó kún sìmẹ́ǹtì wọn tí èyí sì fa kí ilé kíkọ́ di o ogun tí àwọn onílé sì ń fi owó kún owó ilé. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká aṣaralóge Tóyìn Láwàní tí a mọ̀ sí Tiana's Empire ni ó lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ àwọn nǹkan tí ó ń là kọjá lórí ọ̀rọ̀ ìlera rẹ̀. ó wí pé òun ṣẹ̀ṣẹ̀ ṣe iṣẹ́ abẹ ẹlẹ́ẹ̀karùn-ún léyìí tí ó gbàdúrà wípé kí ó jẹ́ iṣẹ́ abẹ ìkẹyìn tí ó máa ṣe lórí ohun rẹ̀. ó sọ eléyìí nígbà tí ó fi àwòrán àtẹ̀jíṣẹ́ tí ó wáyé láàrin òun pẹ̀lú arábìnrin kan tí wọ́n jọ ní irú ìlàkọjá kan tí ó sì fi èyí mú àwọn ènìyàn tí ó ní ìdojúkọ kan tàbí òmíràn lọ́kàn le láti máa gbàdúrà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká olórin Paul Okoye tí a mọ̀ sí Rude Boy ní ó lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn obìnrin ìwòyí ní àmọ̀ràn. ó wí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ó fẹ́ bẹ́gbẹ́ pé pẹ̀lú irun olówó iyebíye. púpọ̀ nínú àwọn ọkùnrin alálùbáríkà kò kọbi ara sí iye irun tí ó wà ní orí obìnrin ṣùgbọ́n kí wọ́n ṣáà ti ní ọpọlọ pípé. èyí ni àwọn ènìyàn kọ̀ọ̀kan ti gbà sí lẹ́nu tí wọ́n sì ń ṣe àfikún ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni a rí àwọn tí ó ń wí pé àsọtán rẹ̀ pọ̀ jù. ọ̀rọ̀ y yìí ni ó ń lọ lórí ìtàkùn ayélujára lọ́wọ́lọ́wọ́. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká òṣèré Nancy Isime ni ó fi ìpolówó eré sinimá tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe tí ó ń bọ̀ lọ́nà sí orí ìtàkùn ayélujára tí ó sì ń kí àwọn olólùfẹ́ rẹ̀ kú ojúlọ́nà sinimá náà tí yóò wọ sinimá káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ní ọjọ́ karùn-ún oṣù tí ó ń bọ̀. The hospital cannot afford to keep your daughter here in the ICU beyond this week without pay. The hospital is not a charity organization. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká òṣèré Mercy Aigbe Adeoti ni ó fi fọ́nrán fídíò bí ọkọ rẹ̀ Kazeem Adeoti ṣe wá kí i láìròtẹ́lẹ̀ lẹ́nu iṣẹ́ pẹ̀lú èso ìṣínú àwẹ̀ sí orí ìtàkùn ayélujára tí ó sì gbóríyìn fún ọkọ rẹ̀ fún bí ó ṣe nífẹ̀ẹ́ rẹ̀ tí ó sì fi sọ́kàn. ó pe ọkọ rẹ̀ ní ọkọ tí ó dára jùlọ ní àgbáyé. bákan náà ni ó ṣe àfikún wípé iṣẹ́ ṣíṣe nínú àwẹ̀ kì í ṣe ohun tí ó rọrùn rárá ṣùgbọ́n ó ṣe. We eh, With all you at the center of our affairs. this love, this love. ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká òṣèré Etim Effiong àti ìyàwó rẹ̀ ni ó lo ìtàkùn ayélujára wọn láti ṣe àfihàn ayọ̀ ọmọ tuntun tí ó wọ ìdílé wọn tí wọ́n sì ń dúpẹ́ lọ́wọ́ Olúwa fún àtìlẹ́yìn àṣeyọrí náà èyí ni àwọn olólùfẹ́ wọn ti ń kí wọn kú ewu ọmọ tí wọ́n sì ń gbàdúrà fún ọmọ náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká sọ̀rọ̀sọ̀rọ̀ Bọ́lá ọmọ Èkìtì ni ó lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe àfihàn oore Olúwa ní ayé rẹ̀ tí ó sì dúpẹ́ fún ayọ̀ ọmọ tuntun tí ó wọ ilé rẹ̀ eléyìí ni àwọn ènìyàn kò fẹ́ gbàgbọ́ tí wọ́n sì wípé bóyá rọ́bà ni ó wọ̀ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ń kí ikú ayọ̀ ọmọ tuntun tí wọ́n sì ń gbà ní àdúrà wípé ayọ̀ náà yóò dalẹ̀ kò sì ní di ìbànújẹ́. kò ní jù báyìí lọ fún abala ajá àbálẹ̀ ìròyìn mẹ́wàá látòrí ẹ̀rọ ayélujára fún ti àsìkò yìí títí a ó fi pàdé ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ Ruth Ọlájídé ni orúkọ tèmi ó dàbọ̀.